تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على أيام أيامي nínú ẹ̀sìn wa dàwáfẹ́ ònàmíma àwọn nǹkan wọn ní ma ń tìyàn lọ síbi kéèyàn odò olófòfó alákọ̀ọ́kọ́ àlìjáàlù ẹ̀bẹ̀ hórímọ̀tì nàmíma kéèyàn má ma ipò tí òfófó wà nínú ṣẹ̀ríà ipò lọ́wà kẹ̀bíra tún ní kaba ìrìnà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi lérí ilẹ̀ ọlọ́run ọba ni ẹlẹ́ẹ̀kejì alhassad òun náà ni ìlara ìlara ó rí pé lágbájá òun àti lágbájá ń ṣe ó wá rí pé ẹni yìí ó fẹ́ sọ̀rọ̀ fẹ́nì kejì ìlara yẹn lọ́wọ́ á jẹ́ kí ọlọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láì kẹ́nìyàn kọ́mọ̀ sọ̀rọ̀ fún mọ́ ẹ̀yọ́mọ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ tábàárí ẹni rẹ ti ń fa ọlọ́lá olówó onípò tí ń fa aláìní tí ń fa ń tẹ̀tẹ̀ ibo náà òun fẹ́ sọ ọ́ dèèyàn lábẹ́ kádàrà ọlọ́run ẹni tí ò fẹ́ kí ẹni yóò dèèyàn yóò wá lólè bàjẹ́ lọ́dọ̀ ẹni tí ń fa ìlara yín máa ń fa ẹni bá sì ní lára la yóò máa ṣe kí ni yóò máa ṣòfófó lẹ́yìn náà mùjá mọ̀lẹ́tò jùlọ́sá wàtàkọ́rùbù iléyìn bí kábàrin jẹ̀dìd ẹlòmíì yín máa ń fi òfófó yẹn ìmọ̀ fi wá ipò lọ́dọ̀ àwọn èèyàn tó fẹ́ lọ́dẹ gbọ́rọ̀ fún kán lè bá mọ̀ pé a ọ̀kọ́dà yín sàkólé kan lérí ọ̀rọ̀ wọn wọ́n wà ní a arákùnrin yìí òun ló jẹ́ àmọ́ fúra o àwọn ìkápọ̀ o bó ṣe wà yẹn èèyàn dáadáa ni o ní tí ń wá nìyẹn wọ́n fẹ́ gbé sípò kó súnmọ́ àwọn èèyàn ńláńlá yóò máa wá lọ lè ba àwọn èèyàn jẹ́ lọ́dọ̀ wọn àwọn tó wá rò pé èèyàn rẹ ni wọn ní mọ̀ pé ní tí ní ṣégí ní lòun náà wá wọ́n ní nínú àwọn nǹkan tí máa ń fa òun náà ni pé kéèyàn sáfẹ́ kọ́ máa sọ tuntun ní gbogbo ìgbà fáwọn èèyàn tuntun tuntun pé mo sáfẹ́ dá fàbúlà kan lẹ̀ táwọn èèyàn máa ṣégí ní táwọn èèyàn tẹ́tí sí i kan lè ba mọ̀ pé ọlọ́rọ̀ ni wọ́n ní eléyìí náà máa ń fà á wọ́n ní àwọn èèyàn sì máa fi ń ṣàkóbá lọ́dọ̀ ẹni tó bá lè jẹ níyà wọ́n lọ lè ṣòfófó lọ́dọ̀ ẹni tó lè jẹ níyà wípé lágbájálẹ̀ tó bẹ́ẹ̀ ah, ó ní tó bẹ́ẹ̀ ah, ó ń sì wá fẹ́ra mi hàn wọ́n sì jẹ́ yá lóòótọ́ látara ọ̀rọ̀ náà kọ́lọ̀ mọ́sà sọ wá ń bẹ̀ wọ́n ní kọ́dà àwọn ẹlòmíì wọ́n tó máa employ àwọn olófòfò nínú company àbí nínú local government àbí nínú kíni nínú síríìtì àbí nínú àwùjọ àbí ilé kéwú ńlá kan ó ní ọyá ẹ̀yin jàwá sísù ní ẹ̀yin ẹ máa tẹnubọlẹ̀ ẹ máa lọ lè wá ẹni tí máa ń bú wa wá nígbà míì wọ́n du àwọn èèyàn sí gbogbo àdúgbò kọ̀ọ̀kan ìgbé ọmọléke wa nìwọ ní tí máa ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn afẹ́mọ̀gbọ́n bí Òṣogbo ni wọ́n wà bí wọ́n súnmọ́ dókítà báyìí ọ̀yá mọ fún wa ní report ọ̀yá ìwọ wà ní lambẹ́ ọ̀yá mọ fún wa ní report ẹ̀hìn wà ní Benin Republic ìwọ mọ fún wa ní report wọ́n yan àwọn olófòófó employees àwọn yan employers wọ́n tírèdì wọn lérí kíní jaba lérí bí wọ́n ṣe dàrin àwọn méjì rú àwọn èèyàn wà dé yóò ní àti tó ń gbọ́ tuntun ó tún sọ báyìí ó sọ bẹ́ẹ̀ èmi náà sọ báyìí gbogbo àwọn yẹn anábì ni wọ́n wọ ọ̀dá kan tó wọ àlìjánà tí wọ́n bá máa ṣe jálà bí kún bọ̀tá máa ṣe jálà bí kún wọ́n wọ̀ náà wọ́n ní wọ àlìjánà rárá torí ẹbọ wọ́n ń pè ní jálà bí òun wá látara nákàlí ẹ̀yọ́ máa yá mi níparí ọ̀rọ̀ mi al-Islam wọ́n ní ẹ̀rí ẹ̀sìn islam á ẹ̀sìn tó dáa púpọ̀ ni alìsílám minhaju hayatin shamilun kamilun wọ́n ní òun gangan ní ìlànà tọ́lọ́run fẹ́ ká ṣètò ayé islam yìí ṣe ọ̀rọ̀ ní mọ́sálásí nìkan ìpè tá a bá ti kírun tá ti jáde ẹ̀sìn ti tán ẹ̀sìn ọ̀tá o bí islam ṣe dá sínú mọ́sálásí ló dá sí ìta mọ́sálásí bó ṣe dá sínú ilé ló dá sáwùjọ nínú tí máa ń ba ilé jẹ́ tí máa ń bá àwùjọ jẹ́ òun náà ni òfófó ṣíṣe ọlọ́run ọba ní fàtẹ́kùlọ́ha ẹlẹ́ bẹ̀rù ọlọ́run wà áṣìlẹ́hù dáàtà báyìí nìkan ẹ máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí ń bá ń jà innamal mu'minuna ikhwa fa áṣìlẹ́hù bayna akhawaykum ọlọ́run bá ní àwọn ọmọ ayá yín tó ń jẹ́ mùmínì òdodo ẹ máa máa tún dákun mọ́ àfàsúnà àtàfàsúnà wọ́n ṣe làwọn gbọ́yé lérí ọ̀rọ̀ kan ṣé ó yẹ ká máa bu àníyàn àfáà méjì sẹ́ ẹ́ wọ́n jọ ń sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ kan ẹnìkan lọ́dà ẹnìkan ní ọ̀dà ṣé ó yẹ ká máa fòfófó kún àbí ká máa dànkan rú àbí ká máa wá bí iná ó sì ṣe kíni iná yẹn ó ṣe pa á gbogbo yẹn tẹ́wàá lé social media ẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala al-masalih al-masalih masalih ibad ẹ ṣàkólé kan lérí bóòlù àwọn yẹn ó sì máa ń ṣàǹfààní ẹ̀sà kó lè kàn lè rí bí al-ulfa wal-mawadda wal-mahabba ìfẹ́ bí ó ṣe gbalẹ̀ láàrin àwa súnà a lè rí bákan náà tàbí òfin parẹ́ torí pé ìmánì wa lẹ́fù rẹ̀ ò lè wà bákan náà téèyàn bá ti ṣe shirik ọmọ ìyá rẹ̀ téèyàn bá ti ṣe bídíà mukafira ọmọ ìyá rẹ̀ torí pé tí bá ti ṣe bídíà mukafira ẹ̀ṣẹ̀ ní ọ̀jẹ̀ kò ní jẹ́ kúfúrù ma téèyàn bá ti ṣe kúfúrù tí ó ṣe shiriku yóò máa nípò lọ́dọ̀ rẹ̀ ó lè wá ní àwọn wà kan tó kù díẹ̀ káàtó ọmọ wa ṣàdúrà fún lérí wà yẹn ọmọ bá lò lérí èyí tó da ó kórira lérí èyí tó ṣe kíni lérí èyí tí ó da ìtàkùn ní manhajú alẹ́ súnà wal jama'a nìyẹn àmọ́ kémi àtẹ̀kájọ́ súnà kọ́rọ̀ kékeré wá dìjà káwádìí pápá pípé pápá pípé sáwọn ara wa tẹ́lẹ̀ ni à ń bẹ nínú òkun tí àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ paná tí wọ́n fẹ́ tẹ sẹ̀fínà tó tawhid táwọn èèyàn tí wọ́n ti múra pé ọkọ̀ ojú omi tàwíìdì táwọn èèyàn fẹ́ wọ̀ sẹ̀fínẹ́tù nàjà àwọn fẹ́ tẹ̀rì àwọn èèyàn sì wá pọ̀ rẹpẹtẹ wọ́n sì mú nǹkan jà lọ́wọ́ tó pọ̀ rẹpẹtẹ àwa mélòó kan àwa ẹ̀ta wórówóró àbẹ́ mọ̀ pé ẹ̀ta wórówóró ni alùsùn náà nílẹ̀ Yorùbá àwọn ẹ̀ta wórówóró tá a wá ń ṣe kí ni tí a ń sọ fún wọn yí pé eléyìí ọ̀dà tá à ń kojú wọn káwa náà tó wá kojú síra wa ní battlefield àbẹ́ mọ̀ pé ojú battlefield láwa ń sì jàmá ọlọ́run ní yóò di ìjà aké ọlọ́run ní yóò di ìjà ọ̀bẹ ọlọ́run ní yóò di ìjà àbá ọlọ́run sì ní da ìlú yìí rú kò ní dalẹ̀ yorùbá rú ìsìláàmù sì ní fọ́ kò ní bàjẹ́ ogun ọ̀rọ̀ là ń ṣe kí ni ìlànjà àwọn sọ à ń sọ èmi àti rẹ tá àtúnwá jọ rìn àtúnwá kọjú sí ara wa láì fi tiẹ̀ tí ì wa ń sọ tọ̀hún yóò wá mú yóò máa wá fi tafà sí mi ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ yorùbá yẹn láì fi tìtẹ́ tí ń gbé jáde yẹn ẹ̀ sórí ọ̀tá yẹn wà mú yóò wà ní ebó ń ṣe báyìí tẹ́mọ́sì ti wá kọjú sẹ́nìkan nu wa wọ́n ti kọjú sí gbogbo wa ẹ̀kílù ìbádàlá ẹjẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ́ ṣe sùúrù mọ́tòrí pé wàtẹ̀ nìkan bọ́yá ẹni ìkùnsínú tó bá ti dọ̀rọ̀ mọ́sílá ẹ̀sìn ẹgbẹ̀gbẹ̀ ara yín ẹ̀sìn lẹ́mọ̀ wò àtàwùjọ àtàwọn mùsùlùmí lẹ́yìn sáà ti ń tọrọ àdúrà fáwọn tí òye yìí náà ipò gbogbo àwọn táwọn wí yìí náà kọ́lọ̀ bá wa fọ̀nà mọ̀ wọn ẹni tó wá ní olùpèpè òdodo lòun dọ́àtòl hákì làwọn àwọn ń pèpè sínú sàlàfíà wọ́n ń pèpè sínú súnà wọ́n ń pèpè sínú ìsìlámù sàhì ìsìlámù tó lálàáfíà tí wọ́n bá máa ṣàdúrà fún àwọn alùlùbídà lóru lẹ́yìn sùn bí súnà. wọ́n yìí ṣe olùpèpè olùpèpè gbogbo ohun tó bá wù kan ṣe fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi allahumma hidi qawmi fa innahum la ya'lamun níta anabi yóò sọ nìyẹn ọlọ́run bá ń fọ̀nà mọ̀ wọ́n torí pé wọn ò mọ̀ ni wallahi wọn ò ni bẹ́ẹ̀ bá wá mà èyí mọ̀ bó sábà tí bá bù mọ́ màálìkì sí gbogbo ayé òní dìde ìmọ̀ màálìkì kẹ́nìkan máa bù mọ́ màálìkì sí gbogbo ayé òní bọ́bá wá mọ̀ yọ́ mọ̀ wá bú sàhábà nǹkan ti dàrú ni àfi máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ nítorí pé àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n ń bẹ̀lẹ̀ Yorùbá yìí gọ̀ǹgọ̀ súlọ́pọ̀ gọ̀ǹgọ̀ súlọ́pọ̀ ṣé níbẹ̀ ni wọ́n ní wọ́n ń pe aláàtúwárú ńlọ́nu níbẹ̀ wọ́n náà ti la ìlà ìlàlà àwọn ọba máa lùlù ńlọ́n tiẹnu òun ọ̀dọ́ kan mà ẹ̀yin lè kéwù àwọn òkè ẹni tó sì kéwù yóò máa tẹ̀lé ẹni tó bá ti rí ni tọ́rọ òun ò ní torchlight lọ́wọ́ tó lè fi rí náà nínú òkùnkùn òkùnkùn ti bolẹ̀ yìí ò bá jàmbá ẹni bá ní torchlight lọ́wọ́ nìkan ni wọ́n máa ń tó ń fẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ló ti di eréṣì méjì àwọn kan lọ da àwọn kan ò ní kó ṣe kí ni kódà ẹni bá wá kéwú wọ́n pè á eléyìí ni ọlọ́run ló dá eléyìí lànàbì ló dá òun ti bọ́kù ní wàhálà ẹni tí ò kéwú kọjá máa bọ́bá wọ ọlọ́run ò lè fọ́ọ̀lù sọ́dọ̀ àwọn tí wọ́n rìn lérí òdodo tó bá sì wọ ọlọ́run ò fọ́ọ̀lù sọ́dọ̀ àwọn tí wọ́n parọ́ yóò sì máa dìfẹ́ǹdì irọ́ yẹ yóò sì gbà pín tí wọ́n sọ yẹn òdodo ni tí wọ́n bá ní ànẹ́bì gan kọ́lọ́ gbé kùránì fún yóò ní táfà ń wí ni iná làwọn máa tẹ̀lé wọ́n lá ànẹ́bì kọ́lọ́ ń gbé kùránì fún o torí pé ìfẹ́ àfà yẹn wà lọ lọ́kàn rẹ̀ kò sì kéwú sáré pé ọ̀rọ̀ wa ó nídìí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni wà fún òun fẹ́ ṣe dáwà kó ṣe dáwà kọ́líbà wọn kọ́líbà pẹ̀lú ikhlas pẹ̀lú dua pẹ̀lú el pẹ̀lú hekma kọ́lọ̀ wọn láàánú rẹ̀ kọ́lọ̀ mọ́sà ṣíwálẹ̀ ní rẹ̀ àdọ̀rọ̀rùn namima àti sọ́lẹ̀ kan ọlọ́run ní nàmọ̀lẹ̀ mọ́mìnú na ikhwa fa aslihu bayna akhawaykum ọlọ́run bá ní olùgbàgbọ́ òdodo gbogbo yín ọmọ ìyá ni ẹ máa ṣàtúnṣe ní àárín ara yín ẹ má máa dá wàhálà lẹ̀ ní àárín ara yín inú tí máa ń dá wàhálà lẹ̀ ó dàn ní òfófó ṣíṣe wọ́n lẹ́ni tí máa ń ṣòfófó yóò máa dá ọ̀tá lẹ̀ yóò máa dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin àwùjọ yóò máa fọ́ àlùmà ẹni bá tó ń ṣòfófó lẹ́yìn náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n ní wọn ò ní nífẹ̀ẹ́ ara wọn mọ́ lẹ́yìn náà yóò máa jẹ́ kí oore kó jìnnà sí àwọn èèyàn tán fẹ́ ṣoore fún lẹ́yìn náà yóò máa da ogun lẹ̀ yóò máa dájà lẹ̀ yóò máa dá ìbànújẹ́ lẹ̀ fún ẹni tí ó sọ̀rọ̀ ń pa ẹ̀ tó bá padà gbọ́ pé wọ́n lágbájá ti lọ́lẹ̀ sọ báyìí yóò dá ìbànújẹ́ lẹ̀ fún ẹni tó lọ́lẹ̀ bá lẹ́yìn náà ìyà sàré odòdè ń tọ̀hún alẹ́ ìlàjú àtàwùbà gbogbo àwọn táwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ kí ni solúsàn jama kálí ìtúbá ata ibu mina zambi kamala zambala ẹni bá túbá kò mẹ́ṣẹ̀ kan wọ́n ní bígbà tí ò ṣe rí náà namima ká má fi ojú kékeré ká má fi mú ẹ̀ṣẹ̀ ńlá ni kọ́lọ́mọ́jẹ́ adìyà sàárè ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́jẹ́ ọ̀dàrú kọ́lọ́mọba aláà kọ́mọ́sàyẹ̀wò láàánú ẹ̀ ògbàtàbà máa yanu ìtọ́lọ́hún fẹ́ táànábí fẹ́ òní kọ́lọ́mọ́sàjọ́ máa jáde lẹ́nu wa mọ́jẹ́ á sì wí mọ́jẹ́ á sì sọ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnu wa mọ́jẹ́ ó sì okùnfà ná fún àdébà díjọ́ alìkìyàmà subhanaka أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين